بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن اليوم عندك أجل الدنيا أبناننا أسان شوال عندما أدواتي أبنى أدواتي أبنى تاتيني عادة الهجاب السلام عليكم ورحمة الله وبركاته káfíìrì bá sálù àlà ọ̀làlù àlà ojú lásán kọ́ máa fẹsẹ̀ àbí kọ́ fẹsẹ̀ lásán kọ́ máa fojú àbí kọ́ máa fọwọ́. nínú májàmá ara òun àtàwọn yẹn àwọn yẹn máa ìmọ̀lẹ́sọ̀ gbogbo èyí ọdún gbèrò láti ṣàlùwàlá omi ìdí ìṣọ̀ṣọ́ torí ọ̀rọ̀ tánàbí sọ̀lá àlọ́sọ̀lá ń sọ pé innamal a'malu bin niyyah gbogbo iṣẹ́ gbogbo ní ìṣẹ̀pẹ̀ lánìyàn. tó bá sàlùwàlà omi ìdí wọlé o nínú ẹ̀ náà tún ní ìlànà táwọn obìnrin máa ń tọ́ sọ́wọ́ ẹ̀ wọ́n pè ní péǹtì nígbà wọn kọ́kọ́ ha ti ní péǹtì jagunjagun yẹn dànù náà ọba ha dànù náà ọwọ́ àtọ̀rọ̀ sàlùwàlà náà àwọn tààtù yẹn lè má kó sílẹ̀ bìkó omi lè wọra níbi àwọn eléyìí ní àwọn làálì omi lè wọra ṣùgbọ́n péǹtì tó ń dáyà hátà èékánná rẹ oníwọnú èékánná oníwọnú rẹ gbogbo àwọn kìnìún ra kùn yìí àyájọ́ tó bá ti rọ̀yìn lọ́rùn tó ti pé tó bá ti bá àsìkò tó fẹ́ tẹ̀wọ̀n yóò ha kìnìún ra mi dànù yóò tó sẹ́yìn fúlọ̀ tún lé padà àwọn àdúgbò fẹ́ kí òun lọ́wọ́ sọ̀rọ̀ àkùn àdánù òun lọ́ mọ wàhálà tó kọ̀ rẹ̀ sí àbí ògì ni àbí kìnìún kan ni láwọn kọ́tọ́ sàtìkú tó bá wà lára wa tá a bá fomi sáré tí a lò alákòwé wọlé ní àwọn ọmọdé màlúù àlá àwọn náà ní àlùmọ́ àlá àdàpọ̀ ètò pé wàá ṣe nísìnyí lọ́ba ti ṣe díẹ̀ nísìnyí. kẹjìlá kọ́má ti ní bá ní ẹ̀rọ abẹ́ sọ̀rọ̀ láyé ọ̀pọ̀ fọ ẹsẹ̀ mi sẹ́nu ọ̀pẹ́sẹ̀ ló kẹ́yìn àbí kéyìn ó tó o ti ẹ̀ka tó o ìlú kí lábẹ́rẹ́ ọwọ́ lẹ́yìn ọwọ́. lè máa fi omi pa ara ọlọ́run sálọ àlá òṣìṣẹ́ ọlọ́run apariwo lókè ìgbé wáyé lórí lílà ọ̀bí ìnànà kòtò kan nínú ẹja hàmì kò máa yẹ ti àwọn apẹlẹsẹ èyí tó mi ò dé ọlọ́gbẹ́ àwùjẹ́ òkú. Yeah. Uh,